الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أقل فورا وضع أطرى الصلاة فوق النبي محمد صلى الله عليه وآله وسلم وهو أرى لي النبي أو صحابة وبرتين النبي tí ó fi di ọjọ́ gbéǹde ìkìyàmọ̀ abẹ́lọ́run kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó lè kárí gbogbo wọn. ìbákan náà abẹ́lọ́run kí ó ṣàánú àwa náà kọ́mọ ìlú wa kalẹ̀ nínú àwọn tí wọ́n rí báyìí tí wọ́n jẹun tó tẹ̀lé lànà lọ́bì náà. Allahumma amin. Mo kí gbogbo àwọn mùsùlùmí ní ìlú ìwọ ìsìn kó ìkó ẹ̀sìn ọlọ́run ọba lé àyà kó ìní ìkàkún fún ẹ̀sìn ọlọ́run orí tí wọn máa ń rí níbi ìníkàkún fún ẹ̀sìn ọlọ́run tí wọn máa ṣàjẹ́ kí ìlú ìkọlọ́dé kó rè torí kò sí ìlú tí ẹ̀sìn bá ti fìdí múlẹ̀ níbẹ̀ orí ọlọ́run ọba yóò pọ̀ nínú òní náà orí ọlọ́run yóò máa dáwọ́ bẹ̀ lórí ìṣèlú ni abẹ́rẹ́ ọkùnrin ṣàpẹ́rẹ́ fún lóyè ó ṣe fẹ́ fún gbogbo ìlú tó ń bẹ ní ayé náà bákan náà mo kí àwọn àfáà àgbà àwọn ìdánwò àgbà nínú ìlú yìí àwọn aṣẹ́ Abdulfatah Abdulsalam mo kọ́ pẹ̀lú ọ̀wọ̀ oṣù pé àwọn náà ni ọlọ́run bá fi ṣe olùdarí àlámọ̀rí ẹ̀sìn nínú ìlú yìí ìbẹ́lọ́run kí ọlọ́run kó ṣàwọn ṣe àmọ̀nà náà kó má jẹ́ kí ẹ̀sìn ọlọ́run bá kó má jẹ́ kó dàrú lẹ́kọ̀ọ́ wọ̀nyí àbílórí àwọn tí a ṣe agbátẹrù ìjòkó yìí بالنسبة لي والدي وعبد الرحمن àtìgbò àwọn tí wọ́n dúró tí wọ́n alẹ́bí wọn lọ́tún náà ní àtìgbò àwọn ọmọ ìyá lókù náà tó gbó kálukú ọgbọ̀nà tí a fi ń dá sí ètò yìí tó bá ṣe pé èèyàn bá ní ọmọ ìlú tọ́lọ́ sí gùn ní àrùsìkí tó wá pé àdánwò ní ìlú wọn ní ìlú wa kò sí nǹkan tó yẹn ṣe ó lè àjọ ìlú náà ni ìwọ̀n tó lè gbé olórí ńláńlá kan wá ìwọ̀n wọn ló lò bàtà bá kọ́ ní tán wọn fọ́gbó mara wọn lérí tó wọn aṣọ oríṣiríṣi wọn fagbó wọn mutí tó àdánwò rẹ kò sí ní tán nínú ìlú sọmọ ọlọ́wọ́n bá kò ṣe tuntun ìlú yìí bẹ́ẹ̀ tó àwọn tí wọ́n ṣàlàyé ẹ̀sìn fún wa òun náà ni à ń gbé wọn ní sùkọ́lọ kọ́ wọ́n ṣàfàní kó dáadáa fún yìí wọn. bákan náà gbogbo àwọn tí a jẹ́ àwọn ìyá dáadáa tí a ń bẹ lórí ìjòkó náà gbogbo ni mo kí ọlọ́run kí ó ṣàfàní kó dáadáa fẹ́rẹ̀ kọ̀ọ̀kan wa. السلام عليكم ورحمة الله وبركاته نعم إن كنت جاء مقورة wọ́n ní kí n sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni àwọn ìṣòro tí ó ń kojú àwọn mùsùlùmí tó bákan náà ọ̀nà wo ni àbáyọ níbẹ̀ tí irú tọ́pìkì yìí ó máa nídi àwọn ìbéèrè kí ni àwọn ìbéèrè yẹn náà òun náà ni pé ǹjẹ́ lódodo ni ìṣòro kojú mùsùlùmí kókàlùkù wa náà kábìrà wa kókàlùkù náà kó sì máa dáhùn sí inú rẹ̀ ó láwọn tó ń yan ipé ìṣòro ẹ̀sìn àti ìṣòro aláwẹ̀rẹ̀ ayé wa pé ǹjẹ́ à ń níṣòro lóòótọ́ nítorí jẹ́ èsì ọ̀rọ̀ yìí lọ́dọ̀ tèmi o lè má rí o. ìṣòro rẹ̀ ni pé ìṣí rẹ̀ ni pé a ní ìṣòro ìṣòro ń bẹ fẹ́ sí ìṣòro ti ń bẹ fún ọ̀rọ̀ alábẹ̀rẹ̀ ìgbésí ayé wa bẹ́ẹ̀ ni ṣe wà ẹni pé ìbéèrè méjì ni mo dáhùn papọ̀ mo dáhùn tẹ̀sìn mo sì dáhùn títí ọ̀rọ̀ ayé tẹ́lẹ̀ ni ọba dáhùn òun lè dáhùn pé a ah, ìṣòro ń bẹ nípa ọ̀rọ̀ ayé wa àmọ́ wọn ò rí ìṣòro kankan fún ẹ̀kùn tó ń wọ ètò súnmọ́ ju kárí rẹ̀ àmọ́ kárí nìkan tó ní ìṣòro ń bẹ́ ẹ̀sìn kọ́ ní ìṣòro òsílẹ̀ náà rí ayé wa ó súnmọ́ kámọ́ yìí kí o ní ìṣòro ń bẹ sẹ́sìn lóòótọ́ àmọ́ ìṣòro ò sí fún ọ̀rọ̀ àláwọ̀ rí ayé ẹ tó bí ibi mọ̀ pé ìṣòro ń bẹ fẹ́ tó ti yé pé ẹ̀sìn ìṣòro fún kojú ìṣòro lóòótọ́ mùsùlùmí ní ìṣòro nípa ọ̀rọ̀ ẹ̀sìn lóòótọ́ ẹni yẹn gbọdọ̀ mọ̀ pé ìṣòro ń bẹ nípa ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé náà ṣé wọ́n rí ìṣòro ìṣẹ̀mí ayé a máa fúyẹ́ a sì máa rọrùn nígbà tó bá ṣe pé ìṣòro ò bá sí fún yẹn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ó bá níṣòro ẹ̀sìn ìṣòro ayé kódà kíṣòro ayé ó máa kojú rẹ̀ kíṣòro ayé ó máa kojú ìlú ìlú tó bá lẹ́sìn kíṣòro ayé ó máa kojú rẹ̀ ìṣòro yẹn yóò sì wá fúyẹ́ àmọ́ bó ṣe lè wù kí ìrọ̀rùn kó pọ̀ fún yẹn tó kí ọmọ ní ìṣòro nípa ọ̀rọ̀ ayé kankan àmọ́ kẹ́nìyàn wá jẹ́ pé ìṣòro ẹ̀sìn ló ní torí ẹni yẹn bàbá ńlá ìṣòro nígbà rẹ̀ ìṣòro ńláńlá lẹ́nu nígbà rẹ̀ tọ́lá wò lè fi àwọn ìṣòro gẹ́gẹ́ ní kojú àwọn mùsùlùmí ìṣòro òun náà ní nǹkan tó ṣe pé kò ní jẹ́ kí èèyàn wà gẹ́gẹ́ bó ṣe yọ kó wà gẹ́gẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹni pé bí wàá ṣe máa dáhùn sí ìbéèrè yìí yóò máa jẹ́ pé ọ̀rọ̀ yẹn a máa rí mú sí ara wọn tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ibẹ̀ náà ni a ti máa rí ọ̀rọ̀ ayé náà pé a ìṣòro ayé ni wọ́n ń sọ fún wa yìí tí wọ́n ti ń mẹ́ńṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn. ìṣòro ẹ̀sìn yẹn a sì máa rí ìṣòro ayé wa náà níbẹ̀ tó abẹ́ lọ́wọ́ bá gbogbo ìṣòro yìí ètò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ni ètò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn wa ni kọ́lọ̀kọ́lọ́ ṣàkó ayọ́ bẹ́ẹ̀. ná àkọ́kọ́ ìṣòro tó ń dájú kọ àwọn mùsùlùmí òun náà ni mọ́ṣílẹ̀tù àṣírìkìdìlà ìṣòro ẹbọ ìṣòro ẹbọ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí náà ni ó ní ìṣòro kí ní ìṣòro rẹ̀ ní pé kò kọ́kọ́ dá sí ń jẹ́ bọ́ọ̀mù gẹ́gẹ́ ọ̀dá ẹbọ̀mù nítorí ẹran ń ṣe tí mùsùlùmí òfin ní jẹ́ mùsùlùmí náà ọ̀mọ́ sókínní ọjọ́ àléébù láńlá fẹ̀rẹ̀sí bá ń jẹ́ mùsùlùmí kí wọ́n bí ipe kí ló lè yọ ọ́ kù nínú ìsìláàmù yìí kọ́mọ́mà ó burú gan fún mùsùlùmí rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ọmọ tó wà nílé ìwé ó ti wà ní àyà ọ̀lùwọ̀ ó ti wà ní àyà institution ṣàkókò lọ́mọ kékeré ó ti wà ní àyà institution ó ti wà ní university ó ti wà ní polytechnic kò wá mọ nǹkan tó lè jẹ́ kí wọ́n rán tíkẹ́ẹ̀tì wọn ní skul kò mọ́ kò mọ tó lè jẹ́ kí wọ́n dismiss wọn ní skul ṣọ̀fún ó sọ wọn pé tó wọn lọ yí sọ mọ nǹkan tó ń ṣe báyìí gbogbo tó lè mú nǹkan lè fi lé kúrò ní skul kọ̀ mọ́ sọ̀rọ̀ tó irú ọmọ skul yẹn ọmọ tí ó mọ nǹkan tó ń ṣe rẹ̀ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ọjọ́ ọkùnrin ni ó jóbìnrin ni ó ti bàlágà tí ò wá mọ nǹkan tó lè yọ òun kúrò nínú Islam tí ò yé torí ẹ̀ wá ní tí ẹ bá ń sampo opinion àbí tẹ̀ ń ṣe wá sí káàkiri tàbí ẹ̀ kó àwọn èèyàn jọ káàkiri ẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ lè tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan tí ń jẹ́ ẹbọ eré ilé ìṣòro ńláńlá tó ga jù fún wa lọ́wọ́ mùsùlùmí ìṣòro yẹn náà ti ní ó jẹ́ ìṣòro ńláńlá fún kojú ẹ̀sìn wa. ìdá ẹbọ mọ̀ ó ti pẹ́ nìyẹn ẹ̀sìn yìí ẹni tó bá dẹ́bọ̀ mọ̀ ẹ̀sìn yìí kódà tẹ́ni yẹn bá kó nàìjíríà tó bá lọ ìlú míì tó bá tó rí ẹbọ ń bẹ̀ tẹ́bọ̀ yẹn bá yàtọ̀ títí ìlú wọn pẹ̀lú kó ti ní píríncípù ó ti mọ píríncípù lọ́wọ́ ó ti ní píríncípù lọ́wọ́ tò yóò da ẹbọ tí yóò náà pé ńkún ara tá a ṣe ń lu wa lọ́rùn yìí ẹyẹ ṣe wọn lápèjúwe kan ní nàìjíríà àbí nílẹ̀ yorùbá tọ́ka ní wọ́n wo wọ́n fẹ́ yẹ iṣẹ́ wò fún yẹn wọ́n gbé pẹ̀kalẹ̀ àbí ká gbé kuraani kalẹ̀ àbí wọ́n yọ tẹ̀síwá ká fi wo fún yẹn àwọn kí wọ́n bá lọ sílùú Sudan Qaira ní táwọn ọmọ bí ń wuṣẹ́ ó tún yàtọ̀ àwọn ní kọ́ọ̀pù kékèké kọ́ọ̀pù kékèké lè tẹ̀sí kọ́ọ̀pù kékèké kékèké wọ́n á rọ omi tí ó sì nọ́mbà rẹ̀ sixteen náà ni wọ́n náà ni kọ́ọ̀pù nù ẹ̀rí pé ojúlé áti rọmúlì ojúlé mẹ́rìndínlógún náà ni àwọn tó máa ń da ifá yẹn náà mẹ́rìndínlógún náà ni àwọn tó máa ń dọ́pẹ̀lẹ̀ mẹ́rìndínlógún náà ni so sixteen náà ti kíní yẹn àmọ́ kọ́ọ̀pù ni wọ́n ti nọ́mbà rẹ̀ wọ́n kẹ́lẹ́ kó gbé kan nù tó bá ti gbé kan báyìí wọ́n ní kó gbé kan lọ́wọ́ tó ní kó tó gbé kan tó bá tó gbé kan báyìí wọ́n ti mọ nọ́mbà yẹn wọ́n kàn máa sọ nǹkan tó wá bẹ nítorí tó bá wọ́n kàn máa sọ fún ọ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí. ṣàbẹ̀ ẹ tó bá ti dá ẹ bọ́ọ̀mà tó ti dá fọ́tì t'i láti ìlú rẹ̀ ìjọ tó bá dé lù lu yẹ kẹtẹkẹtẹ náà gbé a ah, wọn lè díka lọ sọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run wọn gbé kọọpù tó ń jáde wọn ní mú ó tún mú ó tún ní mú ó tún mú kan ní àwọn sọ tí ó ṣẹlẹ̀ sí ọgbìn sí ayé rẹ ẹsẹ kẹrẹ lọ kí ni ó mọ ní àmì àmì tí ẹ fi ń dá ẹbọ mà ewu ńláńlá ni àwọn èèyàn mọ ó sì jẹ́ ìṣòro fún wa. tí mùsùlùmí ló gbọ́dọ̀ mọ̀ ipe gbogbo ibi máa fi ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba iṣẹ́ tọ́lọ́run ló ń ṣe ìròyìn tí ọlọ́run ọba ní ẹ̀dá kankan ẹ̀dá èèyàn ní àjẹ̀lú ní ẹranko ní kò lẹ́tọ̀ọ́ sí ká fún un ká gbé ẹ̀tọ́ yẹn fún un ká fi ìròyìn ẹrùn rẹ̀ ká gbà pé ó lè ṣe iṣẹ́ yẹn pé iṣẹ́ ọlọ́run so eléyìí náà pè ní tọ̀ṣíìtì ọ̀rọ̀ òbíyà àti olóyìíyà al-asma'u wa sifat mùsùlùmí kódà tó o bá mọ kéwù rẹ̀ ọ̀ mọ kéwù rẹ̀ ọ̀ mọ àyà rẹ̀ ọ̀ gbọ́dọ̀ dán lójú kí wọ́n ń pe àwọn nǹkan ní iṣẹ́ ọlọ́run tí máa ń ṣe ọlọ́run ọba òun ni ọba tó ṣe pé ọdá ayé òun ní sì ń darí ayé ọdá ayé ní sì ń darí ayé tẹ́ bá pé mùsùlùmí lónìí tẹ bá pè bí àwọn mẹ́wàá jáde náà tẹ bá nìjà àwọn onídàárí ayé yìí ìdarí ayé afẹ́ tó bá súnmọ́ àrùsùn náà lẹ́lẹ́rẹ́ tí ó fèrè àwọn onídarí ayé ẹ máa gbọ́ èsì oríṣiríṣi lẹ́màá gbọ́ àwọn ilé láwọn àwọn ayé wọ́n bẹ̀ o àwọn ìyá òun àwọn kìnnì kan oríṣiríṣi kọ́lá tẹ́ ẹ bá ń sọ pé kò sí ní gẹ́gẹ́ ẹ̀ kò sí kò yí ọ kò yí ọ ní máa ń sọ ndị èyí tí ó pé fífi rẹ ẹsẹ ní kò yí mi lájọ yìí ní òfin rírí ẹbí táyé òun àwọn hàn mí ayé òun lọ́wọ́ hàn lónìí ọmọ yìí àlérán ni kò sáyé kankan bí kankan wà láyà ayé bára wa ni àti kó lẹ́kù yẹn wà náà lè yẹn tó tí a kàn dẹ́rù bára wa ní in hiya illa asma'un sammaytumuha antum wa aba'ukum ma anzala Allahu biha min sultan in yattabi'una illa adh-dhann olùwọ́bá ní ẹ̀yin lẹ kàn sọ́ ló kọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم أباباين أنت بالن ولوي yi أنزل الله بها من سلطان إيه نيالي كان tẹlifí mú yẹ báyìí títà wọn ti ń já yéré àwọn ayé tẹ́lẹ̀ pààyàn àwọn ayé tẹ́lẹ̀ mọ́jọ kọ́ dáa fún yàn àwọn ayé tẹ́lẹ̀ àwọn ayé tẹ́lẹ̀ gbogbo so kini yìí òun ni wọ́n ń jẹ́ ìṣòro ńláńlá fáwọn èèyàn tí pété mi bá lówó kò ní gbádùn owó so gbogbo ṣẹlẹ̀ ayé rẹ̀ ayé ayé ayé ayé ni so ìṣòro wa pọ̀ lọ gbáà ní àwùjọ mùsùlùmí ara àìmọ̀ pé ìṣòro ni ẹjẹ́ kọ́kọ́ ń ìṣòro tẹ̀sìn wá ẹni tí ó mi ní ṣe àwọn nǹkan pè ní ọlọ́run yìí tí kò mo ti kà ọba òun ni ó ayé òun ọba òun ló dẹ̀dá òun náà ní so ọlọ́run ọba òun ló dẹ̀dá òun ní darí àrísìkí rẹ̀ ó dáyà ẹni tó bá wọn dáró ilé ìbádá lójú kẹ́nìkan bá wọn ló fẹ́ jó kẹ́nìkan fún tí ó mú owó wá ọlọ́pàá ló ń tọ̀ lóhùn torí yóò yẹ pé àhà iṣẹ́ tọ́lọ́wọ́ wọn ń ṣe tọ́lọ́wọ́ ní sáré kìkì fẹ́ dà kẹ́nìkan ni ó mú ọ tà tí ọjà rẹ̀ ó fi máa yá wàràwàràwàrà kò ní dá lóhùn bí ẹ fẹ́ kí n ṣẹ́ bọ́ rèé kí wọ́n fẹ́ kí n ṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá so kíní kan àwúre òun ní dáhùn tó ti ọpọlọ wa ní ṣe arzikì fún ẹ̀dá náà látẹ́lẹ̀ tó wọ́n ọ̀sán láwùjọ ní pé lọ ṣẹ̀dẹ́sà dídì ìlànà pàlẹ́ òkọ́lẹ̀ ó ní awha ilayya ruhul qudus ànábì ní màláíkà Jibril ó wá jíṣẹ́ ọlọ́wọ́n bá fún mi ibi anna gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lọ́ntẹ̀ mọ́ta ẹ̀mí yóò lè kú láéláé hatta yastawfiya rísíkùhà àtà yastawfi rísíkùhà gbogbo arziki rẹ̀ àfikọ́ ná arziki rẹ̀ tán anábì wa ní ẹ̀ fa ajmilu fi talabi ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi wá arziki yín ẹ máa ń rìnà ṣaitan ẹ máa ń ṣoògùn owó ẹ máa wá wúre ẹ máa wá arziki fẹ́ eléyìí ó gbọ́dọ̀ kílẹ̀ síyàn. bákan náà ara ìṣòro tuntun bẹ níbi ọ̀rọ̀ ṣírìkì ni pé ọlọ́wọ́ bá ọlọ́ba tó ń ṣọ́ ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́wọ́ bá lọ́ba tó lè ṣọ́ ẹ̀yàn ọlọ́nà lè gbọ́dọ̀ wá sáàjì lọ ṣọ́ ẹ̀yàn nǹkan kan ń bẹ láyé yìí kò lè ṣọ́ ẹ̀dá bẹ́rẹ́ kò lè ṣọ́ ẹ̀dá lúbúlúbú kò lè ṣọ́ ẹ̀dá ọṣẹ kò lè ṣọ́ ẹ̀dá so ìparó oúnjẹ ni àtúkọ́rùn ni òká ni àṣekọ́lé ni gbogbo kò lè sọ ẹ̀dá kankan kò sí kankan tó lè fọ́ra àyà ju pé yóò kó àdánwò báyìí nínú ẹ̀sìn ìyàwó tó kó àdánwò báyìí adájọ́ rí ẹnìkan níjọ́ kan sọ́ọ̀mọ́ ẹ̀lùfẹ́lẹ̀ ọwá di nǹkan mọ́ apá rẹ̀ adájọ́ ni adájọ́ ni wàhíyà àlẹ́yìká náà àfúláṣítà àbẹ̀dẹ̀ tó bèèrè kú títí ní lè kú so ẹ wá wo ọ̀gọ̀rọ̀ mùsùlùmí kọ́nà àfà àfà afọ́mọ lọ́wọ́ àti àbótó ń di nǹkan mẹ́rin afọ́mọ lọ́wọ́ àti àbótó ń di nǹkan yóò pọ̀ fọ̀kọ́ tó jáde lé òṣèrò lè ṣe wá ìfáwọn èèyàn kọ́nà bẹ́ẹ̀ nínú lè kírun yóò dé nǹkan mẹ́jì yóò ní mo di ara wáyà yìí ni mo di ara wá bí ni sọ uh, ustaz abdulrahman bello àfẹ́dọ̀bọ̀ lọ ọ̀rọ̀ ha àwọn ni wọ́n tọ̀rọ̀ kan ní ọjọ́ kan wọ́n fi ń ṣàlàyé bí Yorùbá ti rí nípa ọ̀rọ̀ ẹbọ wọ́n ní ìmọ̀ràn kan ó dé tó ti fẹ́ kírun bó ṣe fẹ́ kí wọ́n gbọ́dọ̀ kan fa wàhálà mọ́sálásí wọn bó ṣe fẹ́ dá ẹsẹ̀ lébi tí ọjọ́ àyè ìmọ̀mù báyìí àwọn tó ń jẹ́ màmú wọn ni ẹjọ́ ló ìmọ̀mù kí ni ìtẹ́ yìí ó wú kí ni amẹ́lá bẹ̀rẹ̀ wọn náà sì báyìí ọkà bá ògùn ni wọ́n ti bá ògùn náà wọn ni ẹni fẹ́ mọ̀ ìmọ̀mù ni mọ̀mù mọ̀mù sáfìlẹ̀ ń bọ̀ wá mọ̀mù bá ká agbádá sókè ọba tó ń dè níbi ń chá chá chá mẹ́ta náà ni ọgbà torí wèrè torí wèrè ta làbí máa ní wèrè lélẹ tó bá tó di ìparun rẹ mọ́jú padà wọn lọ yẹ mú ẹjú ta ti bàjẹ́ à ṣé ìmáàmù yìí ni wàá sàlàyé ẹbọ fáwọn tó ọba tó lè Allahu Akbar ọlọ́lá ti tẹ̀lé tó àwọn èèyàn dáàmà tó ìṣòro lọ́nlá náà lè fẹ́lẹ́ tó bẹ́ẹ̀ tó gbogbo àwọn kìnnìyàn yìí a ewu tí ń bẹ́ẹ̀ fún ẹ̀sìn yàn àti ewu ń bẹ́ẹ̀ fún ìgbésí ayé ẹni tí bá ń bá ẹ̀dọ̀ inú lè sá bá ní àlẹ́ ayé àkọsírò ayé ìṣúra kẹ̀bì ọlọ́wọ́ ní ìfẹ́rí jiyàn ìyè ní sàkórí bá gbọ́nà ṣe ní àánú tó àná ọlọ́wọ́ bá pọ̀ pọ̀ lọ́ọ̀lì àánú ṣe díẹ̀ ọlọ́run fẹ́ kí gbogbo ẹ̀dá tó dá <clears throat> ike mò ní ìyá ebó ilẹ̀ ṣe wá pẹ̀lú sí ìyá ìmì ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ ráàánú ìmì ọlọ́run bá ọlọ́run wa ní máa ń já àrè hasanẹ̀ tí falẹ̀ owó àṣírú àǹfààlẹ̀ ha anábìyàn tó bá ọlọ́run bá yẹn tó bá ṣẹlẹ̀ kan ìwà dáadáa mẹ́wàá bákan náà ó lè kú ní mẹ́wàá ó tó lè di seven hundred iṣẹ́ ìkàlẹ̀ yẹn ti ṣe o tụwa dị di a dọọca fam dọọca fa tu tụọ ni ni ondimitr tini rịwọdh ni ni kpeyi bayi ndeniawo kan baa nnuk nnuktayi ni shayi dade fewu kan bọ ha shayi ọ kama ntụwa bayi bee nyi arahannu ọlọrụ nọ ọlọrụ tụwa laa nnụ olu ọba olu ọba tụn laa nnụ dịpụ kpee tụwa jogin ìrìn ní ìṣọ́ tó bá di ní ọjọ́ gbìndé alkiyama àwọn tí ó ṣe pé iṣẹ́ rí wọn ìgbà tí wọ́n wọ̀n àti iṣẹ́ bú wọn wọ́n wá kébì rẹ̀ wọ́n wá jẹ́ dìde kan náà wọ́n jẹ́ 1000 1000 lápèjúwe iṣẹ́ rẹ̀ 1000 iṣẹ́ rẹ̀ 1000 kí n tí ó padà kánkò tó ń tọ̀ òun náà ni pé ní ìyẹn yóò ti padà rí àánú ọlọ́run wa náà tó bá ti rí wàhálà díẹ̀ àmọ́ yóò rà àánú ọlọ́run kí ló fà á torí pé iṣẹ́ eré àti ẹ̀wò rẹ̀ jẹ́ dèdè kan náà wá wò one thousand iṣẹ́ eré one thousand iṣẹ́ ẹ̀bù iṣẹ́ ẹ̀bí tí ẹ bá wá wò critically pẹ̀lú tọ́lọ́wọ́ bá wí èyí ó di pé ẹni ìyẹn iṣẹ́ eré hundred péré lónìí iṣẹ́ eré ọgọ́rùn-ún náà lónìí ọlọ́kàn di one thousand iṣẹ́ ẹgbú tó ní nọ́mbà one thousand níbẹ̀ yẹn ó ṣiṣẹ́ ẹgbú one thousand ó náà náà ló ṣe bá a. tọ́ àbúkù nǹkan tẹ̀lé wí yìí bọ́lá ń ṣe wá láàánú tó tó ṣetán láti kẹ́yàn láti fún àwọn èèyàn ní opportunity oríṣiríṣi láti rí ìkẹ́ láti rí ládá tó pọ̀ ọlọ́run á ní àmọ́ ò ṣe rí ẹ̀pọ ẹ̀pọ ìgbé ẹ̀tọ́ mi fún nǹkan mi mi ní yọ̀ǹda ìfún èèyàn ọlọ́run nínú wọn àlàáyà kò fẹ́ràn ayé ìṣẹ́lẹ̀ tẹ̀lé tí ní fẹ́rí jíyàn kí ni ó tẹ́bọ̀ pẹ̀lú mi tó wá kú tó lẹ́bọ̀ yẹ àmọ́ wọ̀ yá wọ́n fi rùn mọ́ dúnà dárí kẹlẹ̀ mẹ́rin ẹ̀ṣà àmọ́ àwọn ìwà ní ẹ̀ṣẹ̀ ní tí ò bá ti tún yẹ tí ẹ̀ṣẹ̀ bọ tí ẹ̀ṣẹ̀ kúfúrú olúwa ni mo lè forí jíyàn òun ni pé ìyẹ́gbọ́dọ̀ mà ìpè tí ò ní ráforí jíyàn ọlọ́run lérí rẹ̀ rárá ní ẹ̀mí lè kú kódà kan pé gbogbo àfà kókó láfa ìwó kan ní gbogbo àfà nàìjíríà la fẹ́ pé wọ́n yá bá ṣàdúrà fún un láyé àdúrà yẹn ọlọ́run nígbà ọlọ́run nígbà kan ní pariwo pé ọlọ́run kọ́ kẹ́ ẹ̀wọ̀n pariwo ọlọ́run kẹ́ ọlọ́run kọ́ fèrè jìn wọ́n tó pariwo ọlọ́run fèrè jìn ọlọ́run ní fèrè jìn kankan bákan náà ara àwọn ewu tí ń bẹ níbi ẹbọ fọ́mì ènìyàn gbọ́dọ̀ máa ọlọ́wọ́ bá ní iná ọmọ yìí ṣìrìkì bèèlà olúwa ní dáadáa ju ẹni tó bá ń ṣe bọ pẹ̀lú èmi ọlọ́wọ́ ọba fàkọ́lẹ̀ kárùrà bàbá wà àìyí jẹ́nà olúwa ní ìwọ ní o torí pé kí ni gbogbo iṣẹ́ rẹ̀ ló ti bàjẹ́ àgbákò ti mẹ́ nídìí ẹ̀bọ bíyàn lọ sí mọ́kà ẹ̀wọ̀n àyàn bẹ ní mọ́kà nìkì bá di mọ́ sọ fínì ẹ̀ bíyàn ti lọ mọ́kà ní sí ẹ̀rì ànábìyàn tó bá ti hajj tí ó ṣe pálapàla tó ṣe hajj tó dá ànábìyàn ni yóò ti dà gẹ́gẹ́ bí ọmọ kékeré tẹ́ẹ̀tẹ̀ bí gbogbo ẹ̀sẹ̀ ara rẹ̀ ní ọmọ yẹnyẹn gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ ní ọmọ tẹ́lẹ̀ bá ti dé ọwọ́ nàìjíríà báyìí ọwọ́ lu wọn báyìí ẹsẹ̀kẹsẹ̀ torí wọ́n ń darí rẹ̀ lọ síbi sàárè rẹ̀ bóyá ìyá rẹ̀ ti kú máa tún bí sàárè bàbá rẹ̀ máa tún bí sàárè ìyá rẹ̀ ẹ dákun ẹ̀yìn àfa ẹ máa kìlọ̀ fáwọn alálàájì tó bá ti ń dé ká má lọ bí sàárè máa ò ọ̀pọ̀ ilẹ̀ yorùbá ibẹ̀ ń lọ ni ìmọ̀ ibà bẹ́ẹ̀ yà yín o bí sàárè wọn kọ̀ọ̀mọ́ lẹ́mọ̀ tó tó akẹ́ ìyá rẹ̀ ti kú bàbá rẹ̀ ti kú ọ̀nà àlẹ́ mo dé yá ni o à yá rẹ̀ ló bọ̀ lọ ìyá tó ti kú so ẹbọ náà nírú eléyìí òun náà ń ba gbogbo iṣẹ́ jẹ́ mọ́yàn lọ́wọ́ ni kò ní kó wúlò iṣẹ́ rí pé ìṣòro nìyẹn tó látara ẹbọ òun náà wá nìyí ó wá ń kú sí náà bá àwọn èèyàn níṣẹ̀mí ayé wọn kò jẹ́ kí wọ́n gbádùn kò jẹ́ kálàáfíà ò sí látara ẹbọ ṣíṣe tó ẹlòmíì ti di ẹbọ mẹ́rin ìpè arábìkí ohun àwọn kan lè dàárú àwọn èèyàn lè faburú ṣòun ọgbà fọ́lọ́wọ́n ọba olóde ṣó ẹ̀dá látara kó fẹ́ ń ṣọ́ra rẹ̀ gan ìṣòro tí ń pò ìṣòro tí ń fi ọrọ̀ ara rẹ̀ bọ̀ kì í ṣe kékeré tí bá rí ẹlòmíì tẹ́ bá mọ iye gbẹ́rẹ́ tí ń bẹ ní ara rẹ̀ wọ́n sì sọ́rùn wọ́n sì ságbárí wọ́n sì tẹ́tẹ́ wọ́n áhà so gbogbo eléyìí kọ́ńtà ẹ̀jẹ̀ sọ fún yín gbogbo táwọn sọ yìí ó ti ń hàn sáwọn àpapọ̀ kan kó làwọn láwà ní bẹ́ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ náà tí wọ́n ń sóògùn ó ti ń hàn sí wọn ń hàn sí wọn ń wò lè jáde bọ́ta mọ́ ní ìsìn nílọrin àbí ilẹ̀ Yorùbá kan sọ pé ẹ máa sóògùn àwọn gan gbára pamọ́ ní ìsìn wọ́n lọ sí ògùn lábẹ́nú àwọn tó bá jáde bọ́ta àwọn òkè ẹ̀ ní ológun dáhùn ní ológun dáhùn tí bó ti ń sọ ń tà yẹn lẹ́bẹ̀ẹ́ náà lórí nínú rẹ̀ síbẹ̀ náà ló ti rí nulẹ̀ so kátó wá ní àwọn tí wọ́n ti ẹ̀ ṣe tó mọ̀ kankan àbáwọn alákọ̀wé gbogbo ló ti ń yé pé ìlànà ẹbọ kìí fìyàn lọ́kàn balẹ̀ ni ẹni tó bá gba ẹbọ gbọ́ tó bá lówó wà láìkọ̀ yóò lọ́fọ̀ kan balẹ̀ àwọn èèyàn rẹ̀ dáadáa kan ní ọkàn wọn kọ̀ǹtró láìpọ̀ rẹ̀ lẹ́ni sọ pé ọgbọ́n ìjáde ọmọ kékeré kẹjọ parí ìdájí òun ní kọ̀ntún láìbù rẹ̀ yóò dán pé pòfẹ́sọ̀ prof nam ẹgbọ́dọ̀ jáde rẹ̀ lókò jago mẹ́jọ kẹjọ jáde láàárọ̀ yìí kò sí ní jáde náà aftago mẹ́jọ yẹn bá ní. so kí ló fà á ìní ìgbàgbọ́ sí ẹbọ ìgbà ẹbọ gbọ́ ìmọ̀ ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ẹbọ kọ́ mọ́ yéèyàn sọ àìmọye lómi tó pé wọ́n ti kó bá látara pé àwọn wáṣọ́ àfẹ́ kí káyó lépa báhun káyó mú un so wọ́n kó fìtínà bá wọ́n fún ní jẹkújẹjẹ kọ́lá mo ti rí ẹgbẹ́ pé ń wá kán mọ́ mú un rí bàbá aláàfá àwọn jálàbí tí wọ́n lọlé rẹ̀ ìyàwó ní ń ó sì ọkọ yìí obìnrin yìí ó sì fún ọkọ ní nǹkan ọkọ sì kú ó ti lọ́lẹ̀ fẹ́ ọwọ́ rẹ̀ látara kí ni àìní kéèyàn wọ́n da ẹbọ mà ẹgbẹ́ tó bá ti sọ pé yìí àgbákò láńlá ni wàhálà ní bẹ́ńbẹ́ fún ẹ̀sìn àti fún ìgbésí ayé òun kò ní dìdì rẹ̀ tó kí má pẹ́ lọ́yí sí lórí eléyìí ara ọ̀nà ẹbọ bákan náà kí ẹ̀yìn náà níbi kẹ́yìn nípa ọ̀rọ̀ ẹlẹ́bọdé anẹ́bìtọ̀ mọ́ وني من يدعو من مات وهو يدعو لله ندا دخل النار أنا بين تيوبا كنت لبولو وباري àmọ́ nǹkan tí ń ṣe ni pé ń pè nǹkan míì tó yàtọ̀ tọ́lọ́run ń pè nǹkan míì tó yàtọ̀ tọ́lọ́run bóyá alálẹ̀ ìlú wọn ní ń pè ní alálẹ̀ ìlú yóò gbé ọ́ wo àbí òòtà kan ń pè é àbí àáfàá kan náà ni wọ́n ń pè so nílẹ̀ yorùbá àwọn alálẹ̀ ni àwọn èèyàn máa ń pè àmọ́ nílọrin yìí pa alálẹ̀ àwọn àáfàá náà làwọn máa ń pè ike àfáà kìíní mọ́jọ títì o mọ́jọ káyé mi ò burú o mọ́jọ kò ó lójú ọmọ ilé ńláńlá kan tí wọ́n bá jẹ́ pé ilé àfáà tí ìrùkọ́ bá yọ̀ lọ ṣẹlẹ̀ sí wọn. àfẹnitọ́nà bá ní kí kí súnà níbi òye anábì ní gbogbo ẹni tó bá wá ń pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run kọ́dà ẹlòmíì òbí rẹ̀ ni ọmọ pè bàbá rẹ̀ ìyá rẹ̀ àfá mi àfá rẹ̀ àfá mi o wọ́n jẹ́ kójú ó sì ní o wọ́n jẹ́ irú ẹbọ náà lẹ́rọ eléyìí anábì ní tó so kọ́lọ̀ kọ́lọ̀ wá níbi ìyáná náà ọ̀rọ̀ ẹlẹ́kejì òun náà ni alkufru billah ìṣekèfèrè tọ́lọ̀ àwọn èèyàn tó ń dá ìṣekèfèrè náà mà nígbò ní ọjọ́ máa ń ya kèfèrè tọ́lọ̀ ọba òun náà ni àṣẹ tọ́lọ̀ ọba pa kí mùsùlùmí ó sì máa máa kó kẹ́yìn kí mùsùlùmí ó máa kó kẹ́yìn so ara ìṣòro tí mùsùlùmí ń kàn lélẹ́ yìí kúkú táwọn ń sọ yìí àwọn oríṣiríṣi ọ̀nà náà ni ìṣekùfèrí pẹ̀lú ọlọ́run náà lọ́nà ń bá wá kúfùrù àwọn kèfèrí ni a máa wá látara àtàkàbùrù kí wọ́n jọra ẹ̀ lójú pé pé wàá ríra rẹ tán ni kúfùrù yẹn ni kúfùrù al-inkar wa tó pé ó mọ̀ pé à sáà lámọ̀ ṣe rere yìí irú wa àti ìlú wọn ṣe fáwa níta ti bá dé yìí ọlọ́mọdé tó ntí ó ti sọ ẹ̀dí kejìlí náà nù. so kúfúrú al-istihza ìfi ẹ̀sìn ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ a máa sọ ẹ̀dí ìṣòro lélẹ́yìn náà fún mùsùlùmí fún ẹ̀sìn mùsùlùmí tó pé yóò ti kákún tó pé ẹ̀sìn ọ̀rá èèyàn wọ́n mọ̀ fi ẹ̀sìn ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ wọ́n mọ̀ fi kọ̀ọ̀ánù ṣe yẹ̀yẹ́ wọ́n mọ̀ fi súnà lẹ́bí ṣe yẹ̀yẹ́ wọ́n mọ̀ fi ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ torí eléyìí amọ̀yọ̀yọ̀ kò nínú Islam gbé lápẹjú ẹni sìn ọbẹ̀ sọ fún yàn pé ẹni òun náà ní sìn ó ṣe é ṣe ṣe ọ̀rọ̀ rẹ̀ náà kò tí ò rí bọ́sí náà ni ni bàbá bá máa ń sọ orí rẹ̀ wọ́n ni àlámúyẹ̀ jẹ́ á ní kì í dáhùn náà lọ̀rọ̀ rẹ̀ à lápọn sí so irú yìí ti pọ̀ gan ni wọ́n kó àgbákò bọ́pọ̀lọpọ̀ àfa ọmọ ọgbọ́n náà dákọ̀ kúntù ní kọ̀ọ̀ánù nígbà kúntù khayra ummatin kúntù nù bá ọkọ̀ màkátà ọlọ́dàkọ̀ màkátà ní kùránì tó burú àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ báyìí ó mọ̀ ṣọ́ ẹ̀dẹ́ kèfèrí ni kúfúrú ètò ìzáàbìl kùránì kíyàn mú kùránì kó lóun fi ń ṣe náà kàlẹ̀ mọ̀ ṣọ́ ẹ̀dẹ́ kèfèrí ni wọlọ́wọ́ hàn látara pépà sábẹ́ sínú pépà funfun ọwá wí ọwá lọ́ọ̀lì sọ́ọ́sì mọ́sálángá lọ́ọ̀lì rí mọ́nù sàárè kúfúrú lè yẹn ṣe kìfìrí pẹ̀lú ọlọ́run ọba irú ẹni yẹn tó lè kú títí irú eléyìí tí já jáwọ́ kó bẹ́ẹ̀ àbí wọ́n ń ṣe fún un wọ́n gẹ́gẹ́ kò ló ń ṣe àbí wọ́n náà àbọ̀ ṣe fún wọn níṣẹ́ pé afá mi ò ṣe fún yẹn ní wàá lọ́lẹ̀ jù sílẹ̀ fún ọ fúnra rẹ̀ àbọ̀ gẹ́gẹ́ ní ọ̀bọ̀ parí àbọ̀ parí gbogbo sẹ́yìn rẹ̀ lọ sàárè lálọ́ parí ẹ̀ sí so ẹ wá rí kò wá sí ìfọ̀kànbalẹ̀ nínú òlú òun náà ló ń dìde ọ̀dẹ́ tó padà wọ́n ń di pé àti ẹ̀ nídi orí èèyàn gẹ́gẹ́ la nídi tó fẹ́ bá sì wo ẹ́ sì rí wọ́n sì fi ọ̀rọ̀ ọlọ́run bá kún nǹkan yẹn irú eléyìí ara tí ò jẹ́ kí ó jẹ́ ìṣòro lọ́lá fún ẹ̀sìn mùsùlùmí bákan náà ó sì jẹ́ ìṣòro fún ìgbésí ayé mùsùlùmí so bákan náà lára àwọn nǹkan tó ń jẹ́ nǹkan kúfúrú òun náà ni kúfúrú aljuhud kọ́lọ̀ ń sọ̀rọ̀ kalẹ̀ kí o jiyàn rẹ̀ kí o jiyàn pé àwọ̀ àwọ̀ èmi ò mi ò gba ilé yìí àà mbẹ́nu kọ̀ránù èmi ò gbà mbẹ́nu àdíìsì èmi ò ìṣòro ni fún ìgbàgbọ́ mùsùlùmí sọlọ́mọba ó ní ẹ̀tọ́ bá kú tí ó rí ìṣe kùfùrí pẹ̀lú ọlọ́wọ́n bá pípẹ́ nìyẹn ọlọ́wọ́n bá ní innal ladhina kafaru wa saddu an sabilillah thumma matu wa hum kuffaru falan yaghfira Allahu lahum olúwa ní gbogbo ẹni tí ó bá jẹ́ kèfèrí ẹni pé ó ṣe nǹkan nínú àwọn àwọn kátàǹkà yìí nínú sọ́lọ́tọ̀ Muhammad ayat 34 ọlọ́run ni gbogbo ẹ tó ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọwọ́ apàtọ̀ padà tó kú sórí ìṣe kèfèrí yẹn náà ọlọ́run ni mi ní forí jọ ń tọ̀ láéláé ẹni ò lérà mọ́ ọlọ́run lórí ẹni gbogbo àwọn kẹta bá ti gbọ́ fáwọn bá ń ṣe lálàyé pé ilé ìmọ̀ sí ọ̀dí kèfèrí ni bá kí ọjà ọkọ̀ níbi rẹ̀ tó bá kan náà àṣẹṣẹrò ògùn ṣíṣe ọ̀làrọ̀ ń pè ní idán ògùn ìṣòro lánàá ni fún mùsùlùmí fún ẹ̀sìn mùsùlùmí àti fún gbèsè ayé mùsùlùmí okùn ṣíṣe sọ ìwòsàn kò dàpọ̀ mọ́ okùn ṣíṣe o ẹ̀hẹ́n sábà ní pé èèyàn ń ṣe ìwòsàn ìyẹn ni pé àìsàn ara èèyàn ń lògùn sí ìyẹn yàtọ̀ o sí pé èèyàn ń ṣe oògùn tẹ́tẹ́ yẹn bá ń lọ sọ́wọ́ ní ó ní oògùn rẹ̀ lórí o àwọn ọmọ tọmọ rẹ̀. ó lè jẹ́ ògò funfun ó lè jẹ́ ògò dúdú ògò dúdú àánà ti mà á òun ni pé mú kíní ẹjọ kọ kíní kan ẹjọ kíní kan ẹgbọn papọ̀ ẹjọ kíní ẹrí mú kí ẹjẹ kọ dúdú nù funfun òun ni àwọn náà ń kà yìí náà ń kà yìí àmọ̀gùn bá rí tó gbé ẹ̀ gbogbo táwọn èèyàn mi ń ṣe jáwọ́ táwọn ìṣẹ́ náà ń kàdí káàkiri wọn tó ń kó sílẹ̀ láwọn àkàtò gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ògùn fúnnu sẹ́ṣẹ́rù alábọ̀yàjì ìdá fúnnu tó kí wọ́n lè lè kú sí ilẹ̀ náà yẹn ti àgbákò babaláwo náà lè wọ́n náà abaláwo fúnfún tí ó tó fi kún fún ọ so eléyìí ìṣòro ńláńlá ni fún mùsùlùmí kí ọmọ ṣe ẹ̀dẹ̀ kí wọn ní ìgbàgbọ́ sí nínú ẹ̀sẹ̀ mùsùlùmí ọlọ́ọ̀bá ní wàlá yóò fi lè hàn sá ṣerú ẹ̀ta ولكن الشياطين كفروا واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر أو لما قالوا يعني السحر أقوم أقوم إذا أو يوم رقي أرى الشروط بني بيورو السحر أو يوم رقي كي يقرأ كوتن هبرا كدابرا كيسو تدي دالك وني إنشي ماجيكي إنشي دان irọ́ èyí ò nìkan kọ́ ni dán gbogbo ẹni tí bá ń ṣe oògùn tí èyí ṣe ìwòsàn ẹnìyẹn náà ń ṣe dán òkú dán ni so ẹni tí ń ṣe fìràfù ẹni tí ń ṣe oògùn mọ̀hẹ́bà náà náà wọ́n pè ní kálímẹ̀jìnnú náà wọ́n pè ní nìdáwù ẹni tí bá ń ṣe ogúrú àwọn nǹkan báyẹn ẹni yẹn ń ṣe kúfúrú pẹ̀lú ọlọ́wọ̀n wa sẹ́ṣẹ̀rù inú ẹ̀dẹ̀ ń ṣe sẹ́ṣẹ̀rù ṣe ń tẹ́ bá tó gbólẹ̀ yorùbá yìí tẹ́ bá tó gbólẹ̀ yorùbá yìí a fi àfáàfáà jẹ́ onítúnà ló lè má ní okun gbogbo nǹkan yìí tẹ́ bá ti ṣe tán àti má ń bẹ̀ wàláhì wọlé má ń bẹ̀ àmọ́gbà tó wọ́n ní kí wọ́n máa pàdé àwọn tó jáwọn afọ́ súnnà tó sì ń ṣàlàyé ìyẹn sì ń rí pé òdodo nínú àkọ̀ránù yìí inú àdéhùn lẹ́bí yìí ah ìní bọ́rọ̀ onírọ̀rùn tí wọ́n fi lè lọ pẹ̀lú eré yìí àti kí wọ́n já ọkọ̀ lẹ̀ ó sì rọrùn bá jẹ́ láti já ọkọ̀ lẹ̀ ó sì dùn jáwọ́ kó mẹ́ kí wọ́n bá ṣetán láti jáwọ́ so sẹ́ṣẹ̀n ìṣòro láńlá ni ògùn ṣíṣe fún mùsùlùmí àgbákòlá ńlá ni ní kó bẹ́ẹ̀ sọ mùsùlùmí ló sì ń kó bàgbà ìgbésí ayé àwọn èèyàn mo ti láwọn èèyàn tó kó wọ́n dìde wọ́n ti kó wọ́n kó àdá wọ́n kó ìgò wọ́n kó gbẹ wọ́n ti kó sára wọ́n ti lọ ní bá bọ̀dá wọn nílé wọ́n jí lọ wọ́n ti mí tìǹ ní àwọn olè bá bọ̀dá wọn nílé gbà tí wọ́n délé wọn bá bọ̀dá wọn pé ọ̀rọ̀ ti ń sọ yìí níwùsì ọba gbé bá bá ah ọwà káwọlá ó ti travel olóyìn travel káì ọwà ń bọ́ fún ìyàwó rẹ̀ bá ti wá ìyàn àwá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ yọ wọ́n tàbá wọn lé jí sọ fọ́kọ̀ rẹ̀ kó túwọ́ bí àdìsíkí wa kó yé lu àdìsíkí wa má kó yé lu orí gbogbo wa gbọ́nà ti gbọ́ yìí ìlàwọn olóògùn náà ni aláàfáà ni gbẹ́ sọ àwọn fúrẹ́dì ọ̀fẹ́ lọ lè bá jà wọ́n ti ń yọ wọ́n ti mú ọbẹ̀ lọ́wọ́ wọ́n má dà lọ́wọ́ kí lẹ́lọ́ lè ṣe ṣé wàá pa nì. sọ̀rọ̀ gbọ́kànlá ni ó sọ pé ọmọ báyìí ó ti pa bàbá rẹ̀ wọ́n ní kí ló dé ó ní àwọn àwọn àwọn pásọ̀ àwọn pásọ̀ lọ́tọ̀ yẹn fóònù pé bàbá pé ìyá yẹn àtàwọn ìyá yẹn ní ń ṣe ní ní ń dayé òru nígbàgbọ́ ní fóònù. torí ẹ̀ náà ń ṣẹlẹ̀ wàláhì níbi ọ̀rọ̀ ológun dé àwọn oṣẹ́ kiri yìí ìtìnà lánlá ni ìṣòro lánlá ni fún ẹ̀sìn àti fún ìgbésí ayé wa mọ́ ma wọn bọ̀dá kan tó ṣe pé inú àwọn fámìlì wa ni wọ́n wàláhì àwọn méjì ọmọ ìyá kan náà ni wọ́n dá sí àwọn tó ń kálukú fi lọ́dọ̀ ọlọ́run àmì ìsì lọ́dọ̀ ọlọ́run nìsín wọ́n dá sí àwọn mọ́ ọ̀ lé bá wọn ìgbà tí wàhálà yìí ń pọ̀ kí ló ṣẹlẹ̀ mo lọ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀gbọ́n yẹn àfà tí tọ́lọ̀ bá ti fi ẹni tó bá fẹ́ pààyàn wá ti fi hàn yàn ó ti tán mo ní kí ló dé bí bó wọ́n yọ̀ bọ́ sí ní ah, ah, ah, àbáwọn lọ́rọ̀ wa ń sọ báyìí onígbà tó bá yọ̀ gan-an ó lẹ̀ tí wá mọ̀ mo ti mọ tó ti mà mo dọ́dọ̀ àbúrò náà ti síntìn òun náà wí tó fẹ́ pa òun ni ìlépa ẹ̀mí mi kí ni tòbí báwo ni ti ní pẹ̀lú ìnígbàgbọ́ tí ó gùn àti àwọn oṣẹ́ káàkiri ògbólú eléyìí àdánwòlá lálẹ́fẹ́sìn yìí àti fún ìṣẹ̀lẹ̀ ayé wa gan kò jẹ́ ká yẹ owó tó kò jẹ́ ká yẹ wọ́n gbádùn tó bákan náà ẹ jẹ́ ká tó wá padà kára fìyẹn lẹ́bàá yẹn lára àwọn ìṣòro láńlá tó tún kojú mùsùlùmí láyé lónìí àfikún kálukọ́ yá ṣọ́ra rẹ̀ tó mọ́ lọ sí àfán ní lafman fún ọlẹ́ ṣe wà sílẹ̀ ní sólàfán òkè òyì mẹ́wàá rí Pẹ̀lú ọ̀pọ̀. Sólà ní. Sólà ní kankan. fi oyè ìgbà wọ́n ṣàlàyé àwọn aburú táwọn ń ṣe láwọn ọ̀dọ́ ní àsìkò yìí ìgbà wọ́n sọ pé àwọn èèyàn ń fi fóònù yìí ṣàbòrò gbàtẹ́lẹ̀ kan wíwá ní àwọn ìyàwó ní à nínú ìlú yìí náà èmi wò pé irú àti irú àyè yẹn ò ní ìfìrúwà àti òun àṣẹ gbogbo ẹ̀rọ làwọn náà ti mọ̀ ní àwùjọ àti ní àsìkò tí àwọn ń ṣẹ̀lẹ̀ yìí àti pé wọ́n ṣọ́ra pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn yàn bákan náà ọ̀rọ̀ gbèsè ayé yàn lára àwọn ìṣòro tó ń kojú àwọn èèyàn òun náà ni àwọn fíìmù wíwò fíìmù Yorùbá fíìmù India fíìmù amẹ́ríkà fi ìṣòro lára ní ẹni tí àwọn fíìmù yẹn ti bàjẹ́ lára mùsùlùmí ló ṣe dákẹ́kẹ́rẹ́ ló ti bàjẹ́ lára mùsùlùmí nǹkan mí ìdájọ́ tó ṣe láyé èèyàn èèyàn orí ní láyé yóò ti jòkó sínú ẹ̀mí yàn <clears throat> kódà yóò ti rẹ̀lẹ̀ sínú ẹ̀mí yàn jòkó tó bá ní mo ló iná ni àfi kí ó kálukú kó kíyèsí ẹbí rẹ̀ kó kíyèsí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó látara àwọn fíìmù wíwò tí ẹ bá tiẹ̀ ní àwọn tẹlifíṣàn nílé ma tẹ̀sán tó sẹ́tẹ̀ sí mọ̀tí tó gbé e sí bákan ti máa bó ṣe kóòdù rẹ̀ fún àwọn ọmọ tí wọ́n fún lé mọ́ wo ìlú òkú níbẹ̀ nínú àwọn fẹ́nà àbá súnà ìgbà tí wọ́n wo tẹlifíṣàn fà wọ́n wo pé áá ah, ah, irú kí làbá pín kíní yìí báyìí wọ́n wá ní sunduku shaitan wọ́n ní box of satanic wọ́n ní satanic box náà ní kíní yìí sheikh lalbani lórí bẹ̀rù màṣínà ọ̀gbọ̀n ìgbà tí mi náà wá wo oúnjẹ ni mo á jù kó máa wò pé tí mo sún ìgbà tí wàá wà láyé nìyí tí wọ́n wá ń rí YouTube tí wọ́n rí Facebook Facebook ìbẹ̀rẹ̀ especially tó bá rí Facebook táwọn èèyàn ń dáhùn lérí rẹ̀ àti táwọn èèyàn ń ṣe pẹ̀lú fóònù ní ìpè inú kan ló máa fẹ́ pe irú nǹkan yìí gan so ara àwọn ẹni tó ń jẹ́ ìṣòro fún wa lásìkò yìí tó ń kojú ẹ̀sẹ̀ wa tó sì ń kojú ayé wa sẹ́ni Facebook ṣe wà gbogbo nǹkan lọ́gbà mo ń facebook ní ìjẹta kan ẹsẹ̀ fún lọ́la ọ̀rẹ́ youtube ní torí mi fún facebook mo ti sí youtube báyìí mo kàn rí ẹ̀rí kan ni òun sọ pé bí a ṣe máa ń bọ ògún mo tó rí òun náà ni ó ní ọ̀nà wo ló ti lè òsì ó fi lọ nínú ìgbésí ayé rẹ̀ wàlúwàyí tó a pé ìlú tó bá dáa tó sì mú bí tó ẹsẹ̀ irú ọkùnrin yẹn ọ̀yẹ̀ kí wọ́n mú un kọ́sìlọ́lẹ̀ ti mọ́lẹ̀ yẹn yán kó kú sínú àtìmọ́lẹ̀ yìí tó ní tí wọ́n sọ máa ní pé lọ́lẹ̀ wá ìwé kìíní kan ọwá kìíní kan ọwá kìíní kan ọwá ju papọ̀ mọ́ kìíní kan wà á rí pé wọ́n wá fi ní ìkìló orí pé wọ́n rárí zèkì ah ṣé kí ní wọ́n máa ń zèkì wá pọ̀ míìkì àti tó lò papọ̀ tó bá yá náà yóò wá ní yóò wá fi nọ́mbà rẹ̀ sí i tẹ́ni wọ́n bá lò yìí ní ṣiṣẹ́ tábà bá wà tàbí bá ń sọ fún yín nípa fún yín níṣẹ́ kan wallahi tallahi tó wá ní àfún yín níṣẹ́ kan gbogbo yín sì jùlẹ̀ fún yín ní irọ́ ni nǹkan ní dápọ̀ àfáàní tó ráfà tó gbajúmọ̀ jù tó bá sọ báwọn tẹ́lẹ̀ ta àti gbogbo yẹn ti kó jẹ tán tẹ bá dénú mọ́tò rẹ̀ ní kíní ẹ̀kan ìfún wa pé o àwọn ìdájọ́ ń ju nǹkan lẹ́ta àwọn bàbá wọn níta báwọn fún mi wọn láyé àlejò nǹkan lẹ́ẹ̀ torú ìlú náà wà lórí facebook wọn àwọn èèyàn sì mọ̀ pé kò tí àfikáwọn kọ́ńtàkì rẹ̀ irú wọn lẹ́mọ̀ á náà ń bú eré èèyàn káàkiri náà ń jí odidi èèyàn gbé káàkiri ìgbà kan mọ́ tábà wà kékèké tábà ṣeré lọ bóyá wà nínú ọdẹ àbí agbọ́dé lè kéwú tábà ṣeré lọ látàárọ̀ a lè wọlé nírọ̀lẹ́ alákàndínlẹ̀ àwọn obìnrin kan àwọn ọmọ wọn ni eh, eh, ó ti kiri jèbẹ lọ lẹ́yìn pé ẹran bẹ fún wá ìfẹ́ tí ó jẹ lọ ṣe áá ìwà lọ látàrọ báyìí fún oníwà wá kí àmọ́ ní ìsìn kó bí kan mọ́ ìrìn ọmọ rẹ̀ fún wákàtí kan ẹ kàn máa bí ó kàn máa gbọ̀n ní nítorí ìdàgbà lọ rẹ̀ ní sọ fún yíwọ̀n ah, gbólóò tí rí ah orí tó wákàtí kan yìí rí o ìrí ooo ìrí ìrí ṣe sùúrù tí ó tẹ̀ sí wákàtí kan ní ah irọ́ irọ́ yóò mọ̀ tí gbàdúrà ìpínlẹ̀ wákàtí méjìlá lọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ni kí lọ́mọ̀ ó ti mọ̀ pọ́n ti lè di ọ̀nà òun gbé báwọn ó mọ̀ pọ́n ti lè di pé kí lọ́fà oògùn náà lẹ́nu kí wọ́n lé Facebook ni wọ́n lọ lè ń pàtẹ rẹ̀ pé tó ń ṣe lélẹ́yìí tó bẹ́ẹ̀ lọ táwọn oníṣekúṣe náà aláṣẹwó oríṣiríṣi gbogbo oríṣiríṣi náà ló fún kiri rẹ̀ ìṣòro náà ni fún yẹn nínú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni àwọn tó tún jẹ́ pọ́n tó ń jálá àpá oníwà àti náà tẹ bá rí ẹni tí ó ń ṣaburú tó ti ń sọ aburú ti lákìdá abú kò dọ́dọ̀ ẹni wọn àmójúwọlé Facebook ó ti wò ó gbogbo tẹ́ni ń sọ bí ṣe ń sọ lọ́wọ́ ló gbèsè YouTube Facebook YouTube ẹsẹ̀kẹsẹ̀ ní ọmọ òpin ẹni wọn wà lẹ́kọ̀ọ́ lágége nínú sọ kó sọ ń tẹ̀ ìwú sì mọ wò ó yà yí báyìí náà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀fẹ̀ káì àwọn àbúrò ti fún ọtọ́ lónìí ẹ káì wọ́n ní kò tún tó ń jẹ́ ìjáàbù nínú ẹ̀fẹ̀ níbo ló ti gbá àgbákò jẹ́ lórí Facebook àlùkò sùn ní ọ̀ṣọ́ra ṣé ẹni tó kẹ́kọ̀ọ́ dùn lásìkò yìí o ẹ ti mọ owó báwọn ẹ̀kọ́ kan kó sì mọ tẹ̀lé wa gbogbo alájọ dàsáyé ní Ísírẹ́lì òkúrọ̀ dàsáyé àwọn olùdó náà dàsáyé àti jọ ìtọ́ abẹ́ ẹmọ ohun àwọn méjèèjì wò ẹmọ àwọn méjèèjì wò ẹ sì mọ ẹ̀jẹ̀ síbẹ̀ nílà káyì dẹ́lẹ̀ náà irú àsìkò yìí gbogbo ẹni tí bá ń kú tí bá ń lọ́dọ̀ Ọlọ́run kò ní ní ẹkúrì gbogbo ẹni tó bá ń kú tí bá ń dí ọ̀dọ̀ ọlọ́run lásìkò kò ní ní ẹ̀sùn kankan tí ń gbọ́ ni kò sí yòó ẹ̀wọ̀n olówó ṣe ní ìsìn ẹ̀hẹ́ òkúrọ̀ ń wọ̀ lúwa olódò náà wọ̀ lúwa oṣù náà wọ̀ lúwa àwọn oníbíjà náà wọ̀ lúwa àbí ẹ̀hẹ́ ẹjọ́ máa gbé méjèèjì yẹ̀wò ẹjọ́ máa gbé yẹ̀wò máa gbé yẹ̀wò kálukú máa tẹ́lẹ̀ aká ìkalẹ̀ lẹ́yìn náà bá bá ńlá fújà lọ fújà tẹ́ máa ń pẹ́ pé èèyàn ní ẹtí ìlọ́dọ̀ ọlọ́wọ́ ọba

lẹ́yìn ìgbà tí bá ti rí àwọn tó wá jíṣẹ́ fún yín tó náà ni pé Facebook YouTube àwọn fíìmù oríṣiríṣi tẹ́wọ́tẹ́wọ́ tó wà lórí kíní o Twitter gbogbo oríṣiríṣi o èèyàn ní ní ẹ̀kíùsì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àti tí ẹ bá lò ní ọ̀nà tó dáa so kódà íńtánẹ́ẹ̀tì ni gọ́ọ̀gù ni gbogbo ẹ̀ báwo ṣe fi ń ṣe dáadáa wàláì tó bá bú ó lójú mọ́sálà tó bá ní ọfẹ́ tẹ̀sí ọlọ́run ó lójú mọ́sálà ọ̀rọ̀ ẹ̀sìn tó bá máa lò tó tẹ̀ tó ní gbogbo fọ́gbù tí ò ní gbé jáde fún ọ tí ó sì gbé òdodo jáde pé ní òdodo ni ọ̀rẹ́ tó ti kọjá pé ọkàn fi rúra lójú ni ọfẹ́ fi rúra rẹ lójú dé ọfẹ́ fi rúra rẹ lójú ìbá fi ké bá fi rúra rẹ tó ń ṣẹlẹ̀ sí mùsùlùmí òun náà ni alìbìdà àdádálẹ̀ bìdà bìdà àdádálẹ̀ àgbákò ni fún ẹ̀sìn àti fún sẹ̀mí ayé wa yọ́mọ̀ bẹ̀sìn jẹ́ lóṣù bàbá yìí wa jẹ́ kí ń jẹ́ bìdà òun náà ni ẹ̀sìn tí ẹ̀ lè rí tírèsì lọ́dọ̀ Ànábì sallallahu alaihi ajígbẹ̀yìn wọ́n ní wà ábọ̀lọ́ rọ̀kúrù lọ ìsọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn sọ̀rọ̀ ní àlẹ́bí ṣe wá sí fáwọn wọ́n ní mọ̀ ìzọ̀tàn wọ́n ní wà sí yẹn lágbára wọ́jìlẹ̀ minhal pẹ̀lú ọkà wọ́n sì ń gbọ̀n wọ́n nígbà tó wá sí wá sí yẹn rẹ́kẹ́tẹ́ ní àà ìyákùn wọ́sọ́mọ́ wọ́sọ́ à àlẹ́bí ní ẹ gbọ́ ẹ sì tẹ̀lé táwọn aláṣẹ bá ń sọ fún yín wọ́n ní wà iyyakum wa muhdathatil umur tó bá kan náà lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí nítawọn èèyàn bá ti ń dálẹ̀ tí èmi ànábì ò ṣe ẹ̀jìnà sí ó fa inna kulla muhdathatin bid'ah gbogbo tí bá ti ń jẹ́ àdádálẹ̀ bídà ni àdádálẹ̀ bídà ni jẹ́ nítorí pé ìlẹ̀ dálẹ̀ kíní yẹn ó wà ní ẹ̀sìn yìí àmọ́ kìí ṣe pé bí ni ẹ lò sínú ẹ̀yìn tẹ̀rọra mú ẹ̀sìn kíbọ̀ lápòjúwe ni ẹ̀wọ̀n tàbá kí o tán assalamu alaikum àbí assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah fún ẹ̀dákẹ́ kálukú sí astagfirullah astagfirullah astagfirullah wàláì nínú ọ̀rẹ́ bàtà tí wà ní ọmọ kéèdà ní ẹ̀bá iná ọmọ tó wà kékeré tàbá sálámà ní nǹkan bí sí nǹkan ní nǹkan bí 35 years back yes mọ́mú yóò ti jẹ́ ńgbà wọn bí 40 years back Wani ni assalamu alaikum ẹ̀yọ̀ kan náà ni gbogbo ó sì dákẹ́ lọ fi ẹni gbọ́n kankan náà ọkàlùkọ́ lọ dá sí rẹ̀ sí ni ìgbà tó yá assalamu alaikum asibúnà láàwọ̀ ní màlíwàkìlú ní màlíwàkìlú àà sáà so ó wá jẹnẹrétì bẹ́ẹ̀ láti lọ rí sí gbogbo ilẹ̀ yorùbá ṣé agbóyún lọ́dọ̀ àlẹ́bí ẹ̀sìn àlẹ́bí lápò yóò àmọ́ wọn ń gbọ́ kí ní ìtàn pàtàkì wọn kékeré táwọn bàbá bá jù pé wọ́n fẹ́ kó ma àwọn fẹ́ ṣe ìyàwó àwọn ẹ̀ṣẹ̀ wà lé ma ó ní ọlọ́kọ́ bọ́lá kọ́lá àlẹ́bí ọ̀rọ̀ márùn-ún ló máa ń sọ kó bá àlẹ́bí látàwọn àti ìdà kọ́ rẹ̀ bí dé àṣẹ ìtàn rẹ̀ kó gbé sún àlẹ́bí ó ní kọ́ bọ́lá kọ́lá àlẹ́bí kó paná adébọrẹ kó gbé súnmọ́ níbi kan kó kà níbi lága òsírà kó rẹ bídí aṣètọ́ nìkalẹ̀ kàmá àrùn yẹn ní òkè síbẹ̀ gbádùn àyẹ̀mọ́ nìpínlẹ̀ rẹ̀ torí táwọn ẹ̀mà ń sọ pé bídíà ṣètọ́ nì ló ní bídíà ẹ̀rẹ́ wọ́n ti kọlifá rẹ̀ ó ní kọbọlá kọlá nẹ́bì kó bá nẹ́bì lágàwà àdúrà nìyóò kó náà lẹ́gbẹ̀ẹ́ wọn fáwọn eléyìí wọn ní adjective kankan wọ́n wá ní kọ́ rẹ̀ bídíà ṣe ìtọ́ nìkalẹ̀ bídíà èṣù ló ní bídíà kìí ti tọ́lọ́ kìí ṣe tàbí sallallahu alaihi wasallam gbogbo ẹ̀sìn ẹ̀wà ń ṣe tí ò bá máa kíyè sí bóòlà níbi ṣe ṣe bóòlà níbi ṣe ní ká tí ń lókì àlùwàlá pátípátí àmọ́rọ̀ wa a mójútó káì a mọ̀ ṣe fọ́tínú bí dúníà òbá ṣe rí náà fi dìnìyí mọ̀tàbálìdì afọ́ni dáadé àní olẹ́nìkan bẹ oní ah, ah, òpònú lẹ́nu yẹn ó ní kọ̀dá kọ̀dá mọ́rìbẹ̀ ò mọ́rìbẹ̀ fọ́tẹ̀lú ń bèèrè nìyà ọgbọ́n ọ̀rọ̀ ayé rẹ̀ ó yé ma jẹ́ tọ́láyà ń sọ̀tí jáde lónìí kò sírò àṣẹ ti yẹn yóò mọ̀ bí ó ṣe tẹ́ ìnẹ́tẹ̀kiri ìmọ̀ tẹ́ kódà àwọn ìyá sẹ́rí tí wọ́n náà sì láǹfẹ̀ tí wọ́n tẹ̀ wọ́n lè fẹ́ ra ń tẹ́

afáhun ni fásitì ní bìdó lè yà ẹniyàn gbọ́ nípa ọ̀rọ̀ ayé basirin orí náà nípa ọ̀rọ̀ ayé náà kìdín ó tún lè kìrìsáìdì ó já ètò jẹ́ gbàgbùjù mà ó já ètò jẹ́ òrìjìnà mà gbogbo ẹ̀ lọ́mà àmọ́ mútàkọ́ britain fìdí nìyí lọ́mọ kẹsẹ̀ bọ́sẹ̀ nípa ọ̀rọ̀ ìpínlẹ̀ mutabalidin ọ̀dẹ̀ afọ́nufọ́ra kò mọ fásí akájì sí náà tí ó ti ń kírun ó ti ń kírun kọ́lọ̀kọ́lọ́ sí ẹ̀bá wọn náà òun ní pé ọ̀rọ̀ bídá àdádálẹ̀ wà láà àgbákòlá lára fún ìṣẹ̀lẹ̀ ayé wa àti fún ẹ̀sìn wa ó wá sọ islam islam wa ẹwà islam wa ní orúkọ ní ẹwọ níjọ́ àràfá àwọn kan dẹ̀ lọ sí òkè sóbí nílọrin wọ́n sì lòkè sóbí wọ́n sì wọ́sọ fún fún ẹgbẹ́ ara nílọ bí ẹgbẹ́ yẹn lọ sí ájì so ẹ̀dàkùn kílẹ̀ kí ni ká pẹ̀lú yóò nínú ẹ̀sìn ọlọ́run ṣé kílẹ̀ wà lè lọ lè ṣe ní ara ní ní ọkẹlẹ́rí tó lérí òkè tó bí kí ni mùsùlùmí wà lérí òkè ẹ̀yìn tẹ́lẹ́bọ ẹ̀yìn tẹ́kiri yó kílẹ̀ wà lọ bẹ̀ so ntí bídíà tí ti máa ń sọ ẹ̀sìn dànù ẹwùjọ sunday nìkan ẹwọ̀n pé ṣí mùsùlùmí lẹ̀ ní àbí kiri yó tí mùsùlùmí máa ń lòun láta láti káàkiri mo lè sọ ọgbọ̀n ọdún sẹ́yìn kò sí sí jẹ́lẹ̀ lọrin ní gbogbo lẹ̀ yorùbá yìí àwọn nọ́sípàtì náà kó dé nọ́sípàtì àbọ̀ ti tó thirty years ni ní pé thirty years náà àwọn ọmọ kéèké yìí ní sinimá mọ nọ́sípàtì ẹ̀ máa ń mọ pé kò sí sí jẹ́lẹ̀ nínú ẹ̀sìn wa àwọn òyìnbó ta kò ní dúpẹ́ ẹ̀ akáyọ̀ máa pariwo rẹ̀ kẹ́ ìdíwọ́ tó fáwọn ọmọ kéèkéè yẹn kẹ́mọ̀ pé bíbí àlélé yìí wà dáadáa lẹ̀ lélẹ̀ yìí àdáadáa lẹ́sìn lélẹ̀ yìí so náà ni mùsùlùmí àti kí wọ́n rẹ̀sìn yẹn kó yé yàn látara bíbí àyẹ̀wò àníyàn yẹn wọ́n gbádùn mọ́ àwọn olówó gan gbádùn mọ́ mọ́lúdì lélẹ̀ bá pè àti mọ́lúdì sílé mọ́lúdì ìrún nílàlàáfíà àwùjọ nílàlàáfíà torí ẹ̀ ṣe bọ́lọ̀ sí ní ẹ̀ ṣe gàgán yàtọ̀ fún ìbínú bí mo tó ń ṣe látọ̀dọ̀ ọlọ́run tí ẹ bá ń ṣe bí díẹ̀ tí ẹ bá ń tẹ̀sẹ̀ ọlọ́run pẹ̀lú bí dáa tòun náà ni pé ìṣòro láńlá ó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ dédé àfi kí mùsùlùmí kí o kí ìfẹ́sẹ̀ rẹ̀ bákan náà lára ìṣòro tó ń kojú mùsùlùmí wọn náà ni àtàbárújú ìjáde ìjákújá fáwọn obìnrin tí wọ́n jáde ní jáde ẹ̀sìn tí wọ́n jáde kọ́ra wọ́n jáde ìjákújá yẹn wọ́n tún wá mọ́sálásí wọ́n bọ̀ tọkọtọ ó sì wá mọ́sálásí so ọlọ́wọ́ bá ó sì ṣàlàyé bóbìnrin ó ti múra rẹ̀ jáde nínú Al-Qur'an ọlọ́wọ́ bá sọ kò rújú rárá ọlọ́wọ́ bá sọ náà Al-Qur'an pé يا أيها النبي والنبي من صورة الأحزاب كل أضواجك يا ويأور وبناتك أتعاموا بمنه ونساء المؤمنين أتبقوا بني طبعا جاءوا بني مسلمين تبقوا بني مسلمين عشكين يلا لكو تفوها يدنين عليهم من جلابيبهم جلباب وقدبوا àtórí wọn kanlẹ̀ ni aṣọ tó bá wọ̀ kán dàbù kanlẹ̀ dáríkà adìnà yóò ẹ̀rọ̀fún wọn láyé obẹ́yìn olúwa ní ẹlẹ́bí mọ̀ pé èèyàn gidi mọ́ pàdé yìí ẹni kí o lè sọ̀rọ̀ sùtá sí wọn kọ́ bú sí wọn ìrìn bá fẹ́ ṣe orí ibú so ìṣòro ńlá ní ìjákújá ìjáde ìjákújá yìí kóbìnrin wọn ṣọ́ gbogbo gbogbo wájú rẹ̀ kọ́ràn gbogbo ẹ̀yìn rẹ̀ kọ́ràn wọ́n wá ní àwùjọ ń bàjẹ́ wọn ni wọ́n ń rèpò àwọn ọmọ ọmọ ni wọ́n rèpò ọmọ ọdún mẹ́fà wọ́n rèpò ọmọ ọdún mẹ́fà ló àtò ilẹ̀ ń wọ̀ fún ẹ́ abẹ́gbẹ́ ní àgbàlagbà náà wọ́n rèpò ìlú àtò òun ń wọ̀ tó wà tó pé owó ọṣọ tó pé ìdààmú bẹ́ẹ̀ ti ń wọ̀ sọ bákan náà ó tún léwu fún ẹ̀sìn ẹ̀sẹ̀ obìnrin kóbìnrin máa wọ aṣọ tó jẹ́ aṣọ ẹ̀sìn ẹ̀wọ̀n lápòjú Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé gbogbo obìnrin tó bá ń kírun tó sì bàlágà la yaqbalu